sáré bẹ̀rẹ̀ ṣe tí èdè ẹ̀ so that wàá tẹ̀lé jẹun kó tó bọ́ sọ́dọ̀. má bínú sórí mo mo mo ti ń run late mo ní meeting kan tí mò ń lọ fún jọ mi ò lè jẹ anything. mo mọ̀ kó o lè jẹ oúnjẹ púpọ̀ náà mo ṣe ní kó tẹ̀ jẹ two slices of bread àti. ẹjọ má bínú mi ò tẹ̀lé jẹ anything right now mo ti ń late gan ẹ sórí màá rí ẹjọ jẹ kí n sáré máa rí. kódà mo ti gbọ́ ṣe bẹ́ẹ̀ pàkẹ́ wa máa jẹ́. má wọrí má wọrí má jẹ́. but bread mi kọ́ ni na ó fi juice jagun ṣó ti nu mọ́tò mo ti nu sọ́dà mo ti pé bá a ṣí gèètì bá a ṣí mo ní mítìn kan sáré bá a ṣí aláwọ kan láwọn tèmi wọ́n do aláìlú àlọ́ ń kọrin. Mr. Kaso àwọn báwo ni night yìí mà. ṣé night kankan wà ṣá anyway fìyẹn lẹ à ń lọ gbóúnjẹ tó wà lórí tébù yẹn kọjá. ẹ ṣé o ẹ ṣé o. Màdá, kò sóúnjẹ ọkàn lórí tébù wa. Kò lórí tébù. Kò sí bẹ́ẹ̀. Jago, ṣe bó ní kò sóúnjẹ lórí tébù ni. kò sóúnjẹ bẹ́ẹ̀. aṣojú ń dùn ẹni oúnjẹ kọ́ lélẹ́yìí lórí tébù ni. Ah, ṣé búrẹ́dì búrẹ́dì bíi slice mẹ́rin eléyìí ò débi kankan. èmi náà gbé bóyá bíi ẹ̀bà fùfú àmàlà ló wà ń bẹ̀ tó máa múnú kún dáadáa. ẹ má bínú sóúnjẹ ni búrẹ́dì àti tíì. orí ẹ̀ ò pè fún question tó béèrè lọ́mìí orí ẹ̀ ti dàrú kò ń ṣẹ́jú ẹ̀ ṣe bí mo pẹ́ pé kò wá jẹun get out of this place now. màmá ní ìyẹ̀bẹ̀ ẹ má bínú à. sórí òpè níbo ló lọ get out mo ní kò get out get out of this place idiot. ṣẹ́jú ẹ̀. tiẹ̀ dúró náà ara obìnrin yìí akọ̀ déédéé hùwà bíi pé kò sí irú òun láyé mọ́ ìgbà míì á hùwà bíi pé èèyàn kì í ṣe èèyàn ẹ̀gbọ́n ṣé oúnjẹ ni búrẹ́dì àti tíì ni. búrẹ́dì slice mẹ́rin ẹ̀gbọ́n ṣé oúnjẹ ni búrẹ́dì ni tó bá ti ẹ̀jẹ̀ pé ó fi ẹ̀wà fi support ẹ̀ ń sin àwa sọ pé yes kò lè yómi náà wọn abẹ́ẹ̀ sí ní sọ̀rọ̀ síyàn bíi bọ́lọ́ ọlọ́nkọ́ ló dá olúwẹ̀. sure pé ó kó àwọn iṣẹ́ tó mọ̀ pé sílẹ̀ ní sọ̀rọ̀ Nàìjíríà. kò sí wàhálà. mi ò máa ní kò sí wàhálà nìyẹn mi ò bẹ́ẹ̀ ṣeré o. ọ̀rọ̀ wa kọ lọ kò sí wàhálà kọ lélẹ̀ gbá receipt o mi ìfẹ́ gbọ́ pàṣọ mi kankan sọnù o ah, torí bó ṣe máa ń ṣe ní àtẹ̀mọ̀ bóyá girlfriend gan ló ń kaṣọ fún. <laughs> ó ń fọ ọmọ dáadáa. so mi ò bẹ́ẹ̀ ṣeré o ẹ má bínú ìpínlẹ̀ lọ ẹ jọ ẹ gbé kọ́ọ̀lù ọ̀gá so ìwọ ń ka gbogbo kọ́ọ̀sì òun orí fóònù báwo ló ṣe mọ̀ fóònù ló ń pè mí ná ó kà ó tún kà dórí six ó dà pé ọpọlọ ẹ ti ń jò. torí ò dà bẹ́rẹ̀ ẹ bó ṣe kúnlẹ̀ bí gúrú màrà jù. Ah! ọlọ́wọ́n ọba ló lè fún mi yìí nísìnyí nínú ilé kí ló dé gbogbo ògbà àwọn àtọ̀gá yìí ni ah! ó ṣe é wọ́n fẹ́ kọ́ ga yìí yọjú mo ga o lórí madam kẹ̀dẹ̀ ló ń pa plọ́ọ̀gì lọ́wọ́ yìí. ọlọ́run bá wọn ọlọ́run bá wọn fi apẹ̀tù sínú ilé yìí kò ní sí wàhálà mọ́ èmi gan á ní sinmi. lórí olú gan-an. Ah. níṣẹ́. ọkọ mi rí i pé nọ́mbà yìí látàárọ̀ mo ti rò pé òun bínú ni. má ṣe bínú sí ẹ ṣòro ọ̀rọ̀ fóònù ọmọ pé sálẹ̀ ní fóònù mi máa ń lè sọ má oh. bínú tàbí i didn't say it. <laughs> so i'm hungry right now mi ò jẹun níbi iṣẹ́ látàárọ̀ nítorí títí ẹ pé you know wà á ti prepare nǹkan tó náà sílẹ̀ honestly. welcome darling. Um, èmi gan mọ̀ pé òní tí ìjẹun látàárọ̀ mo trust ẹ. Ah. Lele ń jẹ mi náà ṣebí. búrẹ́dì àti kíní tó ṣe síbẹ̀ ló wà wọ. kí ló rò nínú oúnjẹ tó wà ń ṣe bó ní ń pa ẹni. tí mo ì tí jẹ kankan látàárọ̀ pé mo ń sáré bọ̀ nípò màá ti ṣóúnjẹ lẹ̀ kọ́ńpọ̀n báwo lè ṣe é ṣe báyìí. ṣé ìwọ ò lè jẹ búrẹ́dì àti tíì tó tutù mo sọ fún pé o ti jẹun látàárọ̀ ìwọ yóò jẹun látàárọ̀. mo jẹ kókó látàárọ̀. Hmm. o jẹun látàárọ̀ ló báyìí. náà tẹ wá ṣáà òpònú ló pè mí ni àbọ̀rọ̀pọ̀ rí mi ò rárá èmi ń sáré láàárọ̀ pé kí n sáré ṣe búrẹ́dì àti tíì fún ẹ kó o mú sóní kó tó bọ́ síta lé o ignore mi bẹ́ẹ̀ pé mi ò kí ń ṣèyàn o ò tiẹ̀ fọwọ́ kan débi pé o tiẹ̀ fẹ́ wò nǹkan tí mo ṣe rárá ṣọ́ọ̀dẹ̀ ló pè mí ní nǹkan tó máa jẹ lélẹ̀. báwo ló ṣe é ṣe báyìí. èmi ń ṣe bẹ́ẹ̀ nítorí èpè ló sọ fún mi yẹn o orí mi ò dáa ló sọ fún mi àbí. listen i am human. oúnjẹ tí mo ṣe fún ẹ nìyẹn oúnjẹ ló máa jẹ. wo ètò à. oúnjẹ tí mo ṣe fún ẹ nìyẹn jẹ. kí báwo bread tó like tea tó ti tí ìtọ́jú tútù wàá bẹ́ẹ̀ ṣe hot water wàá fi sí òun ló máa mu Because of Ajay Niyeo. Whether you like it or not, you are eating this. I've not eaten anything because of you. Because of me, she mo sick ni. Ìwọ lẹ́nu ẹ̀ ṣí o, nǹkan to máa jẹ nílé. Welcome home, darling. Eat this food. Jọ mo mo ò lè ṣe wàhálà. I need something. Èmi náà ò lè ṣe wàhálà. Torí ẹ̀ náà lèmi náà ṣe fi òpin oúnjẹ tí mo sè láàárọ̀ yóò lè waste. So you are eating this. Ṣo fẹ́ pa mí ni? Àbí o fẹ́ pa rẹ̀? You are eating that food. That's the same food you're eating in this house. Ah, oh my God, irú wàhálà wo lè wá yìí? Ah, tí mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀. Ah. Súnjí ẹ̀yẹ kò jókòó síbẹ̀ ó máa jẹ oúnjẹ yẹn lẹ́yìn wọ́n láyé máa jẹ. Kí ni ibo lóru kó lọ ká lọ dé? Níbo lóru driver ẹ̀ sí ọmọ sọ. o ò lè sinmi dé di mọ́tò ní kíni. wàá dẹ̀ sinmi dé di mọ́tò lẹ́fẹ̀ẹ́ fún mi sílẹ̀ ń bì. o gbádùn ni. kí ló ń ṣẹlẹ̀. no o gbádùn ni o ṣe máa ma bí mi pé kí ló ń ṣẹlẹ̀ kí ni kí n sìn ẹ lọ sí di mọ́tò lọ ṣe. adìẹ. no kí ni kí n sìn ẹ dé di mọ́tò lọ ṣe eré kí ni mo fẹ́ gé nsìn bá sìn ẹ dé di mọ́tò no i don't understand. báwo ló ṣe ń ṣe báyìí now why you behaving this way. why you are asking me why. ìwọ lè béèrè why lọ́wọ́ mi sórí pé o mọ nǹkan tó kàn lọ́rọ̀ ẹ̀ sá ṣé kò tán sí tọ́ba ní ká lọ pé bó ti ń rí wa bó ti ń rí lélẹ̀ kò tán báyìí ṣe bá sọ fún ẹ lọ́jọ́ sí òka gidi borí ah no oh, oh, oh, oh my god gan ó ṣe gbá kan ó ṣàwó ó ṣe gbogbo bàbá ṣaṣọ kò tán báyìí ṣé òun kọ́ rè kí ló ṣe kí ló ṣe i no tell you i no warn you. ìwọ nìkan ló kù pẹ̀lú mi ò lè fi mí lẹ́ẹ̀ tá nìyí. láyé láyé ó ti ṣí ó ṣe bàbá la mistake sùúrù ẹ tó lè ṣe òkúta jiná yẹn òun nìkan ló kù pẹ̀lú ẹ oh. ó yá máa jẹ sùúrù báyìí sí náà má jẹ́ ká padà sọ́rọ̀ ọ̀tá ti sọ tẹ́lẹ̀. a máa padà síbẹ̀ a máa padà síbẹ̀ nítorí tó bá gbọ́ ni eléyìí tó ń ṣe yóò ní ṣe é. ṣèbí mo sọ fún ẹgbà yẹn ó ká gidi borí kò tọ́ báyìí. ṣé kò tọ́ báyìí náà. o ò ní ìlàjì padà lọ sí. ìwọ ọmọ onílé ọlọ́nà odindi ìwọ odindi ẹ bó ṣe tó yìí. o wá fi o fi búrẹ́dì àti tíì sílẹ̀ àbí kí ló lọ́ fún ẹ o fi o wá o yọ o wá ń o ń sun ok kí ni assurance pé nǹkan tó sá fún tó jẹ lálẹ́ àná yẹn tó bá padà síbẹ̀ ṣé nǹkan ló sún máa lọ jẹ. ṣo mọ̀ pé nǹkan tó ń ṣe ó wọ́ọ̀sì ju èyí tó ti ṣẹlẹ̀ sí mi lọ. ẹ ò jẹ́ kó wọ́ọ̀sì fún ẹ nì nítorí ká ló gbọ́ ni e, eléyìí tó wọ́ọ̀sì yóò ní ṣẹlẹ̀ sí ẹ. wá ní kí n sìn ẹ́ dédi mọ́tò kí lóríire tó wà ń bẹ́ẹ̀ tó máa lọ sìn ẹ́ dédi mọ́tò sí pé o tún lọ lílọ jìyà àbí kí n kí n sìn ẹ kí n sìn ẹ pé mo mọ̀ pé òun lọ lọ jìyà ìyá tó máa lọ jẹ́ o. ó jẹ́ mọ̀ kí wọ́n nìkan ni mo ní tí mo lè bá sọ̀rọ̀. sùúrù ẹ lónìí sùúrù ẹ tó lè sòkúta jiná lónìí. kan get out here. mo ti get out. Ah. ah. ah hello ọ̀gá o ah, báwo longest time not everything èmi náà miss ẹ honestly okay <laughs> okay anytime tó bá ṣàti wọ̀lú pè mí kò bá jẹ aago kan òru ni ṣáà pè mí máa gbé honestly mo ní ah no no no no no. ah ọ̀gá I ní so we need to catch up on a lot of things mo miss ẹ gan. yé yé sori ko stupid orí òpè aráṣá ó fi ẹbílẹ̀ sínú ilé ó tún wà níbẹ̀ ó tún ní afọ́jú àti god ó ń pọ́n mi lórí fóònù ó sọ pé ó miss ẹ nínú lẹ́tẹ̀ mi àtẹ́jọ́ ń gbé ó ń gbé fóònù ó sọ fún mi pa miss you ṣọ́ọ̀ṣì ni kí ni a. you slap me. ẹ eh, ẹ eh, i nod you ni ọ̀rọ̀ ṣíwọ́ ló fẹ́ lẹ́nu ẹrù ajá ọtí ẹ àyà àyà kò ẹrù ọba ẹ nínú lẹ́tẹ̀ mi ń pé ó sọ àìmísí àlọ́bù sórí ẹ pẹ́ ṣá kó bá tún sọ ara ń bẹ̀ fọ́ àpọ̀ ti fún ẹ. a ò ṣí ló ń sọ fún mi. mo yẹ lọ́pọ̀ mi you slap me. etí ẹ ni mo yìí mo máa fọ́ orí ẹ la ṣé wàá rí fóònù òṣì tó fi ń ṣe àmìsí ah. tó bá bí ẹ dá gbà lọ́wọ́ mi. o tún lọ lẹ́yìn. o tẹ mẹ́ tí mò ń bá sọ. I don't want to know I don't. ó ní mi ò wà interested ìdí ọ̀tọ̀ ṣì àgbàyà ọkọ̀ rádaràda ah òun ò ṣe àgbàyà. ṣé mo ò ṣèyàn báyìí ah ọ̀rẹ́ mi dẹ̀ wọ́n ni o. ah báwo wọn kí n bá lọ abàdé parọ́ fúnra wọn. sori mi ìfẹ́ kó dàbíi pé mi ò mi ò support ẹ lórí nǹkan tó lè fẹ́ ṣe. okay torí nǹkan tó bá fẹ́ dùn ẹ́ nínú jẹ́ kí èmi náà dùnú sí i. nǹkan tó yẹ jẹ́ pàdé mi nìyí. bòṣòro ọ̀rọ̀ Táyọ̀ yìí ó ń fún mi ní a bit of a bit of issue you know? and then èmi àti ẹjọ́ mọ Táyọ̀ dáadáa. very well. ṣé o mọ̀ pé Táyọ̀ bù wọn. mo mọ̀ mo mọ̀ ó mọ̀ pé tán bá ní káwọn tán ní sùúrù kan máa jáde táyọ̀ ò sí ní one to hundred kò ní sùúrù kankan bó ti wọn ó kéré mọ́. mo mọ̀. good ó dẹ̀ mọ irú nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ lè ṣe wọn kọ kí nǹkan kí bàjẹ́ láàrin ìṣẹ́jú àyà. Mm. ok o o ṣòro rántí story tí mo sọ fún ẹ nípa boyfriend ẹ tó ń fẹ́ gbà yẹn tó kó gbàjú fún tó ló ń wo lecturer. bọ̀bọ̀ ọmọ class ẹ̀. yeah ok pẹ̀lú bí wọ́n ṣe wá rí yìí sí ṣé irú ẹni bẹ́ẹ̀ ló máa sọ fún mi pé o fẹ́ fẹ́ tí mo dẹ̀ mọ́rú wà tó ní màá wá ní kó go ahead kó lọ fẹ́. sorry nǹkan tí o realize ni pé mo ní sùúrù mo kì í kóbìnrin mò ń rìnrìn so gbogbo nǹkan tó lè fa wàhálà nìyẹn sórí sùúrù tèmi báyìí ó lè ṣe òkúta jiná so kí lóbìnrin tó wá fẹ́ ọ́ní sùúrù lọ fi ń ṣọkọ obìnrin so i felt with all these things on my work then another thing the most important thing nínú gbogbo nǹkan tó wà lẹ́yìn ni pé ṣe àtìgbà tí màá ti gẹ́ ọ̀yẹn tàti ní nǹkan pọ̀ believe me you my business my everything ó ń lọ smoothly gbogbo àwọn nǹkan tí mo ti expect ń wọlé ìwọ náà wò ó sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ni ọmọ àfilẹ̀ ni. mo rí mo rí sense nínú nǹkan tó sọ àmọ́ a gbọ́dọ̀ ti torí pa máa jẹ màálù ká bẹ̀rẹ̀ sí pé màálù ní bọ́dà okay tó bá ní nítorí ẹ ti jọ ní nǹkan pọ̀ and then things go smoothly like you want ọjọ́ tí wèrè ẹ bá jẹun sí lórí ṣé mo pé gbogbo nǹkan tó ń go smoothly ó lè dàrú láàrin ìṣẹ́jú kan. sùúrù sùúrù màá fi ṣọkọ ẹ. okay kó sì wà lọ bá ti fi hàn pé ẹ̀mí ẹ̀ gbé nǹkan tó lè ṣe ni àmọ́ o àmọ́ o ọjọ́ tí o bá dé ọ̀dọ̀ mi hmm. tó bá ní ẹ pẹpẹsẹ furu o ó bẹ̀ ń jẹ o ó wù àkànṣe ẹ o ó ṣe ẹ o àwọn máa bẹ fa wàhálà lọ́jọ́ yẹn máa wọ̀ rí i máa bẹ fa wàhálà o. kò ní dé kò yẹn ọlọ́run ò ní jẹ́ kó dé level yẹn honestly o ṣe gan fàájì o ṣe bá o ṣe káyé mú wọn ní bá máa rí má ṣe. àgbẹ̀ṣe ọ́ péjẹkújẹ ló máa jẹ́ sùn ẹni à. jákun jákun open the gate for me. ọ̀gá ẹni sùúrù gbàláńdù mọ́tò yẹn kó má lọ ẹgbẹ́ ti gbàgbé kí sínú ilé. jákun come here come come here. Yes, sir ṣé wọ́n ló bá mi ra mọ́tò yìí. no sir. ṣé mo yáwó lọ́wọ́ ẹ ra mọ́tò yìí. no sir. are you alright. no sir. kí ló pọ̀ ìdí bá fẹ́ bàjẹ́. sorry sir. kí ló pọ̀ ìdí bá fẹ́ bàjẹ́. ẹ sọ fún mi báwo lè báwo lè kàn ìdí bá ba mọ́tò mi jẹ́. ẹ má what's your problem. ẹ má bínú sir. kí ló kàn bẹ́ẹ̀. ẹ má bínú sir. bẹ́ẹ̀ ni mo dẹ́sẹ̀ kò tó kàn yín nìyẹn. yes sir. òwò ló ń bá mi wá tẹ́lẹ̀. yes sir. dosowó ló ń bá mi wá tẹ́lẹ̀. yes sir. get out of here and open the gate right now. yes sir. idiot. ah ọ̀wọ́n nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o ọ̀ <laughs> oh, ah ọ̀rọ̀ sórí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn òun sọ̀rọ̀ ẹ̀rí kọ́ dẹ tí ẹ bá sàn kó fún ẹ wà á máa rẹ́ni ọmọkéwò ni the only person tí mo ní no honestly mo like nǹkan tó ń ṣe. <coughs> rí ẹ ò pé orí mi ò pé mo ń sọ nǹkan tó ń dùn mí inú ń bí mi nǹkan tó ń bí mi inú oṣù pórí mi ò kò fi mí ṣe ẹ̀yẹ ah. mi ò mọ̀wé ìpínlẹ̀ ṣe máa ń padà wá sọ́dọ̀ ẹ̀ náà nítorí mo dẹ̀ lọ́rẹ́ mi ni ló ṣe ń ṣe báyìí kó dáná. mo gbàgbé gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ gbàgbé mi ò lẹ́lòmí mi ò lẹ́lòmí èmi nìkan ló ní táà ló mọ̀ pé èmi nìkan ló ní ni wàá ti gbọ́rọ̀ sí mi náà lẹ̀ nígbà tí mo ń bẹ sọ so lè tún padà wá sọ́dọ̀ mi kó tó wá fi pé ọ̀rọ̀. ṣé ah. mo lẹ́lòmí lẹ́yìn ẹ̀ àtìyàwó mi ṣé mo lẹ́lò mi. o ní láti fi ọ̀rọ̀ kankan lọ̀ mí mọ́ ọ̀rọ̀ kankan o ní láti fi lọ̀ mí mọ́ ẹrù ẹni na your cross dey carry am ah olóògbé elétí wo ah no no no no no no no kárí kò yẹ pé mo control ara mi ni ó gbá mi létí yẹn ó serious. gbàdúrà ti ní sùúrù sùúrù ẹ lè ṣe òkúta jiná sórí bó ṣe fún ẹ ní etí ìtọ̀tún yẹn láì ìgbà tọ́lọ́run ti ní kojó ní sùúrù wà á tún yí tòsì sí wà á tún jẹ́ kó fún ẹ láì bó ṣe máa kóòpù nìyẹn oh bó ṣe lè kóòpù nìyẹn. why are you like this <laughs> no why are you like this gbogbo nǹkan ló máa wá ṣé ṣé mo ṣe mistake báyìí pé mo wá ń báyìí why are you like this. o ṣe mistake pé wá bẹ́ mi o o ṣe mistake pé o gbọ́rọ̀ sí mi lẹ́nu ni o ló fẹ́ gbọ́ tọrọ jẹ́ kí mi advice nǹkan kan tí mo mọ̀ tó lè ṣe tí irú nǹkan báyìí tí kò fi ní ṣẹlẹ̀ mọ́. ok ẹni ọjọ́ tó bá tún ti rí pé ó gbé ọwọ́ ó bá ṣe rí pé ó gbọ́wọ́ yẹn sókè tó bá ti ń mú bọ̀ níbi etí ẹ̀ báyìí má jẹ́ kó délẹ̀ ìwọ he kó lù à kó lù àlùbọ́mi kó lù kó fẹ́ pa. obìnrin kí ná obìnrin. kẹ́mi ẹ̀ fẹ́ bọ́mọ ẹ lọ́wọ́ sórí tó bá ti lè ṣe yẹn ẹni ọjọ́ tó bá ti ro kan kóun fẹ́ ṣerú ẹ̀ fún ẹ kò ní lè ṣe orí àti pé. kí n lọ ìyàwó mi. ìwọ ìyàwó ni àbọ́lọ́njẹ agbádùn ìwọ náà ń pè yẹn yàwó ọ̀gbẹ́ni wo. èèyàn burúkú ni bọ̀bọ́ yìí o kémi náà ìyàwó mi. ah no no no no no no no no wọn kọ́ mi bẹ́ẹ̀ ná obìnrin no i'm a gentleman i i wasn't brought up that way ó dàbí kí mi ò lè wá sọ́dọ̀ bọ̀bọ́ yìí mọ́ gbogbo àwọn advice tó tẹ̀ fún mi advice òṣì mi ò mọ̀ nǹkan tí mo wá ń ṣe lọ́dọ̀ ẹ̀ gan-an ah, ah. padà lọ síbi tó ti ń bọ̀ kó lọ sùn bẹ̀. bó mọ̀ pé end of the month ni. ó fẹ́ sọ sálárì lé nìyà bọ́rọ̀ òṣìwò ló ń sọ lẹ́nu. no listen mi ò láì gbọ́ rubbish ṣe yìí o ó ṣẹ̀ mí mo dẹ̀ bá ewé ìnà ìwé tí mo mọ̀ pé ìyàwó fi ń bọ̀ ọkọ ẹ̀ wí tá a bá lè bára wa sọ tọrọ dẹni rọlà pa fúnra wa ìtàn ló wà ń bẹ o. a ah, ah, kí ni a. Ah? wọ́n ọmọkùnrin má jẹ́ kí n wo ojú ẹ o má jẹ́ kí n ṣe nǹkan tó ò ní láì fún ẹ o má jẹ́ kí n wo ojú ẹ mo ń sọ fún ẹ o. ọ̀hún ṣọ́ọ̀rì mú yín ó ti rẹ̀ mí mo fẹ́ lọ sókè kí n lọ sùn ni. ẹ kí tó bá bẹ́ẹ̀ kí ló dé. sori mi ò fẹ́ wàhálà. kí ló fẹ́ ṣe wàhálà wo. mo ò fẹ́ wàhálà wo. wàhálà wo 不要做这 fi ẹ̀dìyẹ bọ́ìlà báyìí ìṣe lẹ́dìyẹ ilé máa ń dákẹ́ ni. ọ̀yẹ́ kan tó ṣàlàyé kò mí mọ́ yìí kí mo rí i kàn bá rí àti association meeting na dákẹ́ bí ẹni gbọ́ quiet bí yé ọ̀gá àṣẹ ìṣàgbọ́dẹ rẹ̀. ọ̀gá burú gan. ọ̀gá òun tiẹ̀ wá máa lọ máìkọ́ gàmbá ìpadà. àwọn ah, kan bàbá yìí bá mi níbi ìsọ̀kan náà ṣàyè mi ah, kẹ̀lẹ́ olè bá gbélé. kí ló lè ṣẹlẹ̀ lóde ọ̀gá òbí ló bá rí. madam madam ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kí ni kí n bá yín gbé wá kí n fún yín ní àkókò madam. ó ṣe é ní. ẹ pẹ̀lẹ́ mo rí kó gàdí ṣe ń bá kán bákan náà ni. ayé mi ti wájú. olórí burúkú làwọn ọkùnrin o ayé àwọn ọkùnrin náà ti bàjẹ́ ṣáá. bá jẹ́ tológun ni olórí burúkú díẹ̀ ni mo pẹ́ sọ́wọ́ tí mo sọ ní ayé fẹ́ bàjẹ́ ni kí ló dúró lóò ṣe ń báyìí kọ́sẹ̀ mo ṣí eré ni bàjẹ́ ni jẹ́ kí sáré bẹ̀rẹ̀ látòrí o ó yà wẹ̀rẹ̀ ni ló ṣí. olórí ah, burúkú lọ́ọ̀dá yìí èèyàn gbẹ báyìí ó kì í mọ́lẹ̀ lórí ibẹ̀ bẹ́ẹ̀ lọ bí. Thank you. bàbá yìí máa jẹ́ ṣá kó ya jẹ́ ni o kó ya jẹ́ ni tí ó bá ti jẹ́ báyẹn èmi gbọ́dọ̀ sá lọ ni o. ṣẹlẹ̀ ó ń bínú ni. má bínú ó mọ̀ pé mo ti ṣẹ̀ bó ìwọ náà ló fà á ó mọ̀ pé mo kì í bínú sórí mo promise ẹ̀ sí anything tó bá fẹ́ wọn ni màá ṣe fún ẹ so ìwọ gan mọ̀ pé nǹkan tó ṣe ò dáa wáyé tó ṣe máa nà mí tí gbogbo ẹnu mi wọn máa yọ ẹ̀jẹ̀ bẹ́yẹn. má bínú má bínú jọ má bínú èṣù o dẹ̀ ṣọ́ọ̀pẹ́ ní tí n bá ti bèrè lọ́wọ́ ẹ̀ máa ṣe fún mi. I promise you to God sorry ọwọ́ mi rí lókè anything. ẹ kí ló dé tó wá kúnlẹ̀. ẹ àmọ́ kó má bínú náà ni ẹ sweetheart mi jọ. o aṣọ mi kò ní fọ ọkàn mi mọ nǹkan tí bá dẹ̀ sọ pé kò ṣe wàá ṣe. èmi fọ ọkàn láyé mi anything tó bá fẹ́ tó bá ní kí n má dìde kúrò níbi mi ò ní dìde. o sọ. Ah, ah. tó bá ní kí n dùbúlẹ̀ síbi màá anything tó bá fẹ́ ni màá ṣe. ẹ kò sí wàhálà o máa máa lọ sókè ǹsìn jẹ́ kí n ro nǹkan tí màá fẹ́ kó ṣe fún mi. so meanwhile ó lè dìde kó máa lọ sókè. kí n dìde. dìde so ti tọ́ nù ẹ. a ní kó dìde kó máa lọ sókè. oṣù mo lè dúró báyìí dìde kó máa lọ sókè. ọya ọya ọya. ṣé àdìde dìde. ìyàrá ọ̀rẹ́ ìṣèlú. ọ̀rẹ́ máa lọ máa lọ máa lọ máa lọ. lágbàá ni wàhálà ìkò lè múre. ọmọ ṣe ká parọ́ tọ́ra rí àbọ̀ ní sọ̀pọ̀ náà bá gbájú rẹ̀ àmọ́ ká mọ́ fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ kíní kan sọ sí mi ní ẹnu lóyún òru àná òun ni mo yá òpé kí n pe ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ó sọ sí mi nínú ẹ̀ gbì. àdúgbò tí ò ń ṣoko. ẹ ìṣoko kò sí aṣọ sí mi nínú nígbà èsì yìí pé mo mi lùkúdì ohun tí mo fẹ́ ṣàlàyé kò ní pé mo kàn fojú sọ̀nà kùn ó ni mo yí pé sọmọ yìí irú kọ́ńpìnì tiẹ̀ bẹ́ẹ̀ kó gbà ọ́ sọ́sẹ́ kó company kó employ ẹ as a security person àti company kó employ mi ó ní association kí hàn sí. ẹ fẹ́ gbàjọba ni. èyí ṣe yà fẹ́ gbàjọba yìí bí hàn ṣe ànẹ gbogbo ni ọ̀nà ní association kan fi union. ok ah. pé kí àwa ta jẹ́ security inú ọgbà kọ̀ọ̀kan máa ṣe meeting. Ah! sọ́run kí mo fi fẹ́ràn rẹ ní pé bí kọ́pọ̀lọ́ rẹ kó dáadé ó máa ń pìkì bẹ́ẹ̀ ni látòkè àfi bíi mágírẹ́tì. torí apárí ni mí ni. Ah, èmi náà parí ẹ ẹkàn ó kọ pọ̀ jura rẹ ọlọ́rẹ́ ṣùgbọ́n tèmi ni bóyá páàní ó ní nǹkan mi ò sẹ́sí mo á rò pé kaba da ẹgbẹ́ ní sílẹ̀ hmm. irú ọ̀sán yẹ̀rì àti kínníkè bẹ́ẹ̀ níbẹ̀ ni àpèyàn mọ́ra àyàbẹ̀rẹ̀ association union ẹgbẹ́ tíá láàrin ara rẹ̀. ẹ bẹ̀rẹ̀ union. ṣé kò ní látò olówó dé lọ ṣá. yèlì náà ni sọmọ yéèsì gbẹgbẹ sí àná kọ́ni máa dá owó kéékèèké kan náà gàbí a máa ṣe ẹgbẹ́. tó bá ti jẹ́ tó lówó ni yọ̀ǹda mi nítorí èmi ò lè má bẹ́yìn ìjẹ̀ṣà dáwó pọ̀. kí ló dé. ó gbówó eyín ni. kí ni ìtumọ̀ wéré á. àpá owó tí ìjẹ̀ṣà tẹ̀yìn ìjẹ̀ṣà máa ń pa. òṣó máa ló àwé òní ni màá gbowó mi. òní ni màá gbowó mi pẹ̀lú ta ni onísọ́yẹ̀rì sọ́yẹ̀rì fẹ́ràn owó ìwọ náà tó jẹ́ jẹ̀ṣà ìbàdàn jẹ̀ṣà ẹ fẹ́ràn owó wá ní kèmí máa bá yín dáwó pọ̀ àyìn ò lè ṣe ní ò lè possible. èmi torí èmi nìkan lè ṣe sáláàrin. ọmọ ọmọ tó jẹ ní fifteen naira tó fẹ́ lù pa tó ní dọdọdọdọ bá gbówó ẹ lọ́wọ́ ẹ̀. nítorí fifteen naira wá ní kèmí máa bá èmi yọ̀ǹda mi bí yẹn. èrò mọ́tòrí tèmi bá association jẹ síbi jèsà kan ṣoṣo níbẹ̀ láàrin ni. tó bá ti jọ̀rọ̀ olówó dé èmi ò bá jẹ̀ṣà dòwò pọ̀. ọmọ kan mi sọ̀rọ̀ rẹ̀ ní ó jẹ̀bi. ìkóbi wàá máa lọ máa lọ lórí tabadi association sílẹ̀. wá máa lọ màá kí ẹ kí máa gbé wà lọ́mi. ṣé lórí ọ̀rọ̀ mi dúró ẹ̀mí. olórí kó jásìkò tèmi máa kówó kọ́ ni pé olórí púpọ̀ ẹ̀fẹ̀ parí èmi ò bá yín dáwó pọ̀ ìjẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àti. àbíjayọ tọpẹ màtàrí ìdílé o wọn fi ilé ta lọọbì yìí. baby o love me make sure love me baby eh, o eh, eh, love my baby that's my baby i will do my baby right i will treat my baby right oh oh oh oh i love my baby that's my baby i will do my baby right i will treat my baby right. ṣiṣẹ́ takuntakun. I love my baby, that's my baby. I will be my baby right. I will be my baby right. jagun ìjàṣà ṣé ọmọ yìí ó ti pẹ́ kí mo ti máa ń ṣàlàyé kó ọ kó bá yà yí bí òjèṣà ó ti bẹ̀rẹ̀ ariwo rẹ̀ ẹ̀yí àgírí mi pọ̀ ìwọ náà wò sọmọ pé mo bá mi á sọ̀rọ̀ rẹ níbẹ̀ ni màmá ṣàlàyé kó ọ pé kọyá mi ló kọyá mi ló kí ló ṣẹlẹ̀ n kí mi invest lórí òun lọmọ kó dó yunifásitì ló wà bẹ́ẹ̀ kí ló ṣe àkọ́bí mi rè ìjọ kó ti yá lọ mí yọjú fúlẹ́gì mọ́mí náà gbó lé lórí bẹ́ẹ̀ ìjọba yìí ọmọ burúkú ó ṣe burúkú kàbí mẹ́ẹ̀ kí ló ṣe. torí mo ṣe mi sọ̀rọ̀ inú mi bí mi ni o mo fẹ́ kó gbà mí lámọ̀ràn ni o bọ́ọ̀sẹ̀ mi ò ọmọ bẹ oyún bẹ nínú rẹ̀ olórí burúkú ọmọ àlè ṣe ló dé láti sùkúrú lóyún bàbá mi mọ̀kàn rẹ̀ ọ̀nìyàn kó mi bì ni o. ọ̀rẹ́ jìnnà oyún bẹ ní kúrò ẹ̀ bọ́ọ̀sẹ̀ mi o lọ́mọ àlè jọ kí lọ mi gbà mí lámọ̀ràn bẹ́ẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ kí n tó di pé mo ṣe pàbọ̀sẹ̀ yà. ìyẹ̀ṣà hmm? ní sùúrù náà káwọ̀ ẹ lẹ́ẹ̀ ọmọ ọlọmọ yìí yóò ti dàgbà. ọmọ kó bá ti àlè yunifásitì náà sọmọ kékeré tó ní. kí lorúkọ tiẹ̀. lábísí. ń lo sẹ́líkàn ni. no ọmọ rẹ mi ìwọ lẹ́tọ̀ ó jẹ́ sẹ́líkàn. kò lè yé wọ ìwọ kàwé. ògbó náà mo ṣe mẹ́ràn níwèé kí gbadé ìsàlẹ̀ yìí kò rí pé òun nídìí sẹ́líkàn mẹ́mí màdé rà kó ọ. o ò lè ra sẹ́líkàn fún un. ta ló fún ẹ lóyún mistake ni mo mọ̀ mọ̀. àyìn yẹ̀sán fún ọ lóyún ọyí mistake. ta lẹni tó fún ẹ lóyún. bọ́dà yàyà ni. bọ́dà yàyà. security hostel wa. security <laughs> ìjẹ̀ṣà <laughs> security dìran. security ló fún wọn lóyún. security ló fún wọn lóyún. security ló fún wọn lóyún. jà dàbí adé láti ọ̀fì yẹn. ṣé mo kó stupid ṣé o ti notice something sọ fún ẹ. bí ti bá o. there you are a stupid person wèrè gidi ni ẹ ah, ah. wèrè aláṣọ dúró ná orí ẹ ò pé ni. Ah. kí ni mo ṣe kí ló tó useless báyìí òun bí mi kí ló dé adé ló dé tá à ń pè lọ́ba eh, at least máa ṣàwọn ọkọ tí mo ṣe kí ló dé. o lè mọ o mo rí ibú tó ń ṣe o mẹlẹ́yà tó ń ṣe kiri o mórí bú o sọ sẹ́nu o fi ń wẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ you're such a fool ṣé ẹ̀kọ́ tí mo gbẹ̀yìn síbi kó wá ṣe nìyẹn dúró ṣé èmi kọ́ ló jẹ́ kí n máa fún ẹ ní dúró ṣé èmi kọ́ ló jẹ́ kí n máa fún ẹ láwọn èèyàn tó máa máa nà ẹ́ níwọ̀n kúrò kí ló tó sọ̀rọ̀ ẹja jágboro wọ́n ní gbogbo rooms tó wà níbí pátá tán bá ti lọ́ọ̀jì báyìí ṣe ló ń wọ yàrá wọn lọ ṣókó ṣókó ṣókó ló lẹ́ ń gbà káàkiri gbogbo rooms yẹn bó ṣe pọ̀ tó fún yín ní information wọn tó twenty wọn ò tó fi bóyá wọn ju seventeen lọ kí ni mo ti wá ṣe. Ah. kò ní yẹ wọn àtó twenty wọn àtó bọ̀ ó gbà lọ bẹ́ẹ̀ wọn ọ̀dẹ̀ tó twenty lára ikọ̀ náà ṣé wèrè ní ẹni. Ah, eh, kí ló fi ń ṣèyàn. Ah, are you mad are you normal kí ló fi ń ṣèyàn ní gbogbo rúùsù wà bí. kí ni. you are a fool. you, you, you, you must be ma tó tiẹ̀ ti tán kò sí kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ ṣe mọ́ èmi eléyìí ò ń lọ ní sack letter ẹ kò kò sábà wọn bẹ̀. tí n bá fi owó òdì gba ẹ ní etí wo kó tó gbọ́ràn ó da yàtọ̀ wa. pa gbogbo àkáǹtì ṣí gbogbo àkáǹtì yẹn kó dẹ̀ kó yẹ fún mi báyìí kó palẹ̀ mọ́ ẹrù ẹ̀. kò sí mi ní káàṣì bẹ́ẹ̀ káàṣì ni mo fẹ́ káàṣì ni mo fẹ́. transfer ni màá yẹ. mi ò fẹ́ nǹkan ah, <laughs> are you stupid nǹkan mi wà bẹ́ẹ̀ ni mo sọ pé mi ò káàṣì ni mo fẹ́ mú etí ẹ̀ lẹ́bàá ìkólọ́ gbowó fún mi kò dẹ̀ wá kówó yẹn fún mi. wèrè díẹ̀ ni. díẹ̀ díẹ̀ lọ ṣe. ètò ẹnu ti bẹ̀rẹ̀ ni màá lọ tí di ọ̀dọ̀ àwọn èèyàn òṣìṣẹ́ mi ti débẹ̀ láàárọ̀. wèrè ló mú ẹ mi ò fẹ́ mọ̀ bóyá atm ibi tó bá mú ẹ ni kò lọ get me my cash that's it. máa kọ́kọ́ kí kọ́gà ti ẹ̀rìn lọ lórí lójú mi hmm. kí lè bá ṣayé bẹ̀. ayé bọ tó ṣe ẹ ṣe fẹ́ há síbẹ̀. tí bá há síbẹ̀ ò tẹ́ mi lọ́rùn. kí wọ́n aṣọ tó máa wọ̀ jáde pápá tàbí máa lọ. kàpadà sókè lẹ. ó dà pé nǹkan ṣe ajẹ́jú ló fẹ́ pa ẹ́ lọ́wọ́ tó wà ní. ajẹ́jú ó ń pààyàn. kété máa lọ sẹ́nu kété máa lọ sẹ́nu kété tó ṣe tó. bàdá. mo ní o máa lọ. ó dà ìfọwọ́pá mi lẹ́yìn ìfọwọ́pá mi lẹ́yìn. Ah! ọ̀gá máa yọ́jò nira àná fẹ́ kú síbẹ̀ wọ́n ti máa jẹun. Thank you. ọmarịcha ma ọcha. ọkùnrin ló ké sí ìní ọkùnrin mẹ́ta jankalaya ẹ̀rọ ara mi máa ń gbà mí. nǹkan mi tèmi fẹ́ sọ. ẹ bọ̀ gbogbo eré tá à ń jí tá à ń jí tá à ń nọra ẹni tó ní bíbà èèyàn ni ẹ̀yin fi ara yín gan ẹlẹ́rọ ara èèyàn lẹ́yìn náà mm-hmm. kó má lọ dàbí pé tó bá kọ̀ díjọ́ á kọ̀ dín á kọ̀ ní pé ẹ gbẹgbẹgbẹgbẹgbẹ o mo ti sáàkì yín ah, o pé mo mo ti pàdánù mo ti fara jìyà lásán ni. irú ni. níwèé tó bá dẹ̀ jẹ́ yìí náà mo gbàdúrà pé máníjà mi ìjọba máa gbé wá báyìí fóun náà gbúdù rárá bíi ti. rí i pé èèyàn bí ni ẹ èèyàn bí ni ẹ so o ti àdúrà ẹ nínú ọkàn ẹ nǹkan tó jáde nínú ọkàn ẹ bí kan ti sáàkì mi kó lè rẹ lómi tó tún máa máa jìn àbí kí ló táyé ẹ rí bẹ́yẹn wọ́n mọ̀ yóò lé o. ilé ayé tí wọn bá ti ń rò lọ síwájú ìhà tún máa rò lọ sẹ́yìn. Ah, ó bá ó bá dò. wọn tẹ tí lè sáàkì wà wáyé àtẹ̀yìn àtẹ̀mí ẹyẹ káyọ kó máa lọ bẹ́ẹ̀ yeah, man, positivity all the time look down. Yeah, yeah. anyway question kan wà tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yẹn. Mm-hmm. ìgbà wo lẹ fẹ́ máa rí. nígbà. àti ìgbà wo lẹ fẹ́ níyàwó ilé kẹ fẹ́ yàwó kẹ ṣe pé kí n kẹ́hìn náà wà responsible. ok ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ òkè tó dáhùn ṣé mi náà lè bi ẹ́ ní ìbéèrè kan. <laughs> ẹ béèrè náà. ọjọ́ wo ló máa ikú hmm. ṣé ẹ rò kúrò yẹn. mi ò rò kúrò ẹ èmi ń béèrè lọ́wọ́ ẹ ní pé ọjọ́ wo ló máa kú. èmi ò ní ẹni tí kò báyìí gba ọdún ọdún kan ni a máa ń pẹ́ lé wa gan bí ká one twenty one fifty. ìwọ náà máa bí mi ní béèrè wèrè mọ́ nígbà tí wọ́gun ọmọọba tí wọ́n máa kú yẹn tó jẹ́ pé igba ọdún ọdún kan lóru fèmí náà lẹ̀ ọjọ́ tó tí ọlọ́run bá ní ó ti yá èmi náà ṣe nǹkan tó jẹ́ kí n ṣe àbí mi ní béèrè wèrè sí wàhálà ẹ ẹ ti sọ yẹn là ẹ ní wàá sọ̀rọ̀ kù náà kò sí wàhálà ẹ má máa rí àtẹlẹ máa ráyè ara wa dáadáa. ẹ fi ilẹ̀ sáfìsì mi dáadáa èmi kàn wò pé at least ṣé mo. ebi wo ti ṣe ṣe tó ṣe tó ṣe ń mú èmi mọ́lẹ̀ yẹn kémi náà ṣe ká lè jọ máa múra wa mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀hún dábàá ti ṣe wẹ́dí àṣẹ kankan mọ́. máníjà rẹ̀ ẹlẹ́yà ẹlẹ́yà ìṣìkúlẹ̀ bá rẹ̀ dà sáhùn well well in gbogbo egungun ẹ̀yìn ló ro mí. Mm, mo wò pé ká ti for the road. Ah, kò ṣe díẹ̀ sí i mm. bẹ́ẹ̀ sí mi díẹ̀. Mm, for the road o lè lie down kó kọ́ dákò mórí bàbá kò yí tìbí síbi. Oh, àwọn àlá ni báyìí ibi tó wà yìí náà ó ń ta sókè. Eh, àyàn síbi tó wà tí ò dá àwọn àyàn wà bẹ́ẹ̀ yẹn ṣe máa ń wọlé kò sí wàhálà. ṣe bébí ibi báyìí. ok pẹ̀lẹ́. bá mi wọ dáadáa. ok pẹ̀lẹ́ jàre kí ló fẹsẹ̀ ṣe báyìí ẹ. pẹ̀lẹ́ mo sọ fún ẹ pé wọn máa ṣe wàhálà. ibi nǹkan. ibi ìrìn òkè náà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọn bí wọn jẹ. báyìí kọ́ sọ́wọ́ òkè báyìí. kí n tẹ òkè. ẹ rà máa. ẹ báwo ni. kí ló fẹ́ o. mo fẹ́ rí ìgbà ó fẹ́ rí mi yẹn kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ rí mi fún. ẹ má bọ̀ wá rí mi ẹ ẹ bèbè mi wà yìí. ok. ìdẹ̀yìn ìfọ̀rọ̀ ló ṣẹlẹ̀. sọ nǹkan tó bá fẹ́ sọ náà. bàbá fẹ́ rí inú dé ló bẹ dùn mí. jẹ́ ń sáré rẹ̀ jẹ́. ok no problem o ò lè dúró kí n bá ẹ ṣe ẹsẹ̀ tán. okay lọ́dà lóhùn kò padà wá ní kí n bá iṣẹ́ ṣe ẹ̀tọ́ ti bọ́ tètè lọ́dà lóhùn. ṣe. kí ló ń ṣẹlẹ̀? Something is wrong. Kí ló kí ló ń ṣẹlẹ̀ sí mi? Will everybody 还有呢。 jẹ́ kò rántí mi pé mo lọ sọ́dọ̀ mọ́mì. Ah, kò sí wàhálà sí ah, ah. wo sẹ́rin ẹ̀yin méjèèjì ayé yìí ti bàjẹ́ sí ilé sẹ àwa mẹ́tẹ̀ẹ̀ta a máa bá lọ nílé mi. kí ló sọ débi ológun fún ẹ. ayé ẹ máa bàjẹ́ sí bí ah, ìyàwó mi ológun wọ ìwọ bá sùn babaláwo. ọ̀gá mi ìjà tí wọ́n.